àwọn èèyàn ti ń rí fídíò mi káàkiri nísìnyí ọ̀n rí ọ̀n rórí mi káàkiri ọ̀n rójú mi káàkiri ọ̀n ní pé àwọn gbádùn mi ojoojúmọ́ máa ń rí phone call pé àwọn gbádùn kan tí mo ń ṣe inú mi dẹ̀ máa ń dùn tí bá ti ń gbọ́rú nǹkan bẹ́ẹ̀ because táwọn èèyàn bá ń pè mí pé àwọn mú ọgbọ́n kan nǹkan kan àbí méjì kúrò nínú orin tí mo ń kọ àbí nínú fídíò tí mo ń ṣe inú mi máa ń dùn so ṣùgbọ́n ṣé gbogbo àwọn nǹkan tí mo ń gbádùn lé nìyẹn kò ń ṣe bẹ́ẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ story yẹn ó ní bó ṣe rí um, dream mi ni pé òkè iṣẹ́ orin kíkọ yìí o wọ́n á fi mọ̀ mí nílé lóko ṣùgbọ́n láti mú um, láti really ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe ń gbà yẹn kò easy fún mi because ilé tí mo ti jáde ilé tí mo jáde kò ń ṣe irú ilé tó jẹ́ pé tó bá ní pé o fẹ́ nǹkan báyìí ọmọ àtọwọ́ bá pè máa fún ẹ lẹ́ǹkan náà kò ń ṣe bẹ́ẹ̀ tó bá ní pé ọmọ mẹ̀kúnnù mo láti mọ ibi tí mo ti jáde kí n tó máa sọ irú nǹkan tí mo fẹ́ so things were not really the way they were supposed to be nírú ibẹ̀ yẹn so tó ṣe bẹ́ẹ̀ tó bá ti jẹun yóò ló máa ní pé òun fẹ́ kówó fún producer àbọ̀n lòun fẹ́ kówó fún uh, ẹni tó fẹ́ ṣe fídíò fún ẹ so nígbà yẹn iṣẹ́ orí kíkọ yìí kò kò lọ bó ṣe yẹ kó ṣe máa lọ mo kàn ń rìn káàkiri lọ sí studio kan léèní lọ síbòmíì lọ́la so and èmi dẹ̀kẹ̀rẹ̀ mo jẹ́ nǹkan tó yẹ pé mo ó níbi iṣẹ́ fẹ́ káwọn èèyàn ṣe máa máa rí mi so level tí mo wà ń gbà yẹn báwọn èèyàn ṣe ń rí mi kò dùn mọ́ mi nínú so mo wá rò pé ah iṣẹ́ orin kíkọ yìí ṣé mo fẹ́ kú sórí ẹ̀ ni àbí ṣé tí èèyàn bá tó bá mọbi tó ń lọ wàá mọbi tó ti ń bọ̀ so mo ṣàwọ̀ pé okay at least mo lọ sí iléèwé nígbà yẹn at least nǹkan tí mo ti àwọn certificate tí mo ti gbà ní iléèwé mo lè fi ṣiṣẹ́ náà mo dẹ̀ lè fi uh, at least ràn ra mi lọ́wọ́ láti kówó jọ láti fi ṣe nǹkan tí mo fẹ́ràn uh, which is orin kíkọ so nígbà yẹn mo láti fi orin kíkọ sílẹ̀ and kò dẹ̀ easy fún mi nígbà yẹn torí mo wà ní group kan gbà yẹn and àwọn àtàdà wà ní group yẹn ìgbà tí mo sọ fún wọn pé mi ṣe iṣẹ́ àti máa kọrin mọ́ nígbà yẹn ah ọ bú mi gan pé ah pé mi serious pé mi nǹkan tí mo fẹ́ ṣe pé ah pé àwọn ti mọ̀ pé mi nílé um, succeed nínú iṣẹ́ yìí náà and all wọ́n ṣáà bọ́ mi lóríṣiríṣi ṣùgbọ́n èmi mọ̀ di tí mo ṣe pé mo fẹ́ mo fẹ́ níṣòro fún nígbà yẹn you know so nígbà yẹn so lẹ́yìn ìgbà yẹn ṣáà mo ṣáà lọ ṣiṣẹ́ mo gba masters degree mi mo you know ṣe gbogbo ẹ̀ mo ṣáà kówó jọ ṣá lẹ́yìn ìgbà yẹn ṣùgbọ́n nísìn just to cut the long story short nísìn mo ti ní lẹ́kọ̀ọ́ label tèmi tẹ bá google blaze man sìn lórí fóònù yín bẹ́ẹ̀ yẹn àìmọye fídíò lẹ máa rí àwọn tó tó ń fi mí ṣe yẹ̀yẹ́ nígbà yẹn pé kí ló mú mi sọ pé mi ì ṣe mọ́ púpọ̀ nínú wọn ti ọ̀kọrin mọ́ lè nì púpọ̀ nínú wọn èmi ni mo tún fi owó ránṣẹ́ sí pọ̀ sí àwọn míì ni mi fi yàn wọ́n ṣùgbọ́n nǹkan tèmi sọ ni pé tí o bá mú nǹkan tó fẹ́ ṣe nílé ayé yìí má wo aago alágo ṣiṣẹ́ ìwọ ló mọ ibi tó ń lọ o lè láwọn ọ̀rẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ tó níyẹn oníkálukú ló ní ibi tó ń oníkálukú ló ní ọjọ́ àti àkókò tó máa débi tó ń lọ ó dẹ̀ yàtọ̀ sí títí ẹ so má wo má wo nǹkan táwọn ẹlòmíì ń ṣe kò ní pé ìyẹn ló láti máa ṣẹlẹ̀ sí ẹ so irú èmi nísìn nígbà yẹn àwọn àwọn ẹgbẹ́ mi tó kù ọ ṣàfẹ́ orin ṣáà ní ṣáà ò ṣùgbọ́n mo wò pé mi lè kú sórí orin kíkọ yìí ó ní àwọn nǹkan mi tí mo lè ṣe láti kó jọ ṣùgbọ́n nísìn mo ti kó jọ mo dẹ̀ ti àwọn èèyàn ti ń mọ̀ mí nísìn so ibikíbi tó bá wà máa wo àgàlago fi ṣiṣẹ́ mọ nǹkan mọ ibi tó ń lọ gbàdúrà kó dẹ̀ ṣiṣẹ́ kárakára ibi tó fẹ́ dé yẹn wà á débẹ̀ máa wo àgàlago ṣiṣẹ́ o nǹkan tèmi ní láti sọ fún yín nìyẹn ẹ̀yin tèmi orúkọ mi ni Lanre George wọ́n dẹ̀ mọ̀ mí as Blazeman nínú iṣẹ́ orin kíkọ èyí tẹ́tí gbọ́ yìí ni ìtàn òmìnira tèmi náà èmi ni Blazeman ẹ ṣé gan.